ọlọ́run bá aláà ó ń pa ìtàn fún wa bí ànábì wa Musa alayhi salatu wa salam ó ṣe jíṣẹ́ fún Fìràhónà ó ṣe pé ọlọ́run bá àlejò ó ti kámọ̀ ìpè Fìràhónà ọkọ̀ jáàlà lórí rẹ̀ láyé ọkọ̀ jáà ààlà òfin ọlọ́run ó sì gbéraga láyé kódà ọba adébí pé ó pè rẹ̀ lọ́lọ́run wọ́n ní ana rabbukum al-a'la èmi lọ́lọ́run ọba yín tó ga ju gbogbo ẹni ìlú ní ìlọ kò sẹ́yìn ká tó tún ṣe bí eléyìí ma ẹni tó náà tún jọ́ òun náà ní Nàmúrúdù wọ́n ta náà Ibrahim jíṣẹ́ fóun náà. Àlẹ́ Ibrahim sọ fún pé ọlọ́wọ́ bá tèmi yìí yíwá ìlú tòun ní yéèyàn nípa ẹ̀. Òun náà ní àná ń yíwá omi, èmi náà lè pààyàn mọ́lé yéèyàn. Ló parí obìnrin kan lọ kó bíjì wá nínú túbú. Ó ní kọ́ pàkan ó lóun náà ní ṣé sọ kọ́ ọ̀hún, bọ́lá ọba tèmi ti dé tó sọ ọ̀rọ̀ ọba tèmi láti fi sáǹtì mínàlì pàṣíríkì pọ̀yásírì ámìnàlì bọ́tírì ọ̀rọ̀ ọba tèmi ní máa jẹ́ pé òun yọ níbi títí ń yọ títí máa jẹ́ wọ̀ níbi títí ń wọ̀. ìwọ náà tí wọn náà bá lágbára lókè ààrẹ tọ́ lójú sọ pé kóòrò yẹn ó lọ yọ níbi títí ń wọ̀. ó sì lọ wọ̀ níbi títí lọ. torí ìdí eléyìí arákùnrin náà fọ́ọ̀bù títà lẹ́bi kábàrà agbára rẹ̀ ọ̀tá ó jẹ́wẹ̀. ìdáwọ́nà yìí owó àlọ́nà ní káàlẹ́bì sọ fún wa káàlẹ́bì mọ́tà ọlọ́ọ̀dù jẹ́fún. nínú àwọn àmì tọ́lọ̀ wá bá ànábì kó nínú tí fúráyé náà tó tí ìyàwó náà gbójúlé títí ń gapá òun ni pé ó mọ̀ nípa idán ó sì kó àwọn ó mọ̀ nípa idán oko eléyìí náà wa náà ká lọ èèyàn ti níbi jẹ. ẹ̀rí gbogbo ẹni tó bá ti ní àwọn tó gbójúlé tí ó bá ti wọ ẹgbẹ́ kẹ́gbẹ́ kan tó fi lọ́kàn balẹ̀ lẹ́rìí pé kò sẹ́ni kan tó jọ lójúmọ́ tí wọ́n ṣẹlẹ̀ nìyẹn. òun ló kó bá bèrè àwọn náà ó wo yìí pé òun àá ta ló ń tọ̀ ọ́n mọ́ gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé lónìí náà ó bàtẹ́ bá rọmọ kékeré kó wọ ẹgbẹ́ kẹ́gbẹ́ wá ẹgbẹ́ àgbà yẹn jọ lójúmọ́ lọ́dà iná rí gbòòrò káàkiri yẹn ẹ̀yin náà máa bójú wò wọ́n ọkọ̀ àti wọ́n ti wà nínú àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n gbé lójú wọn. wọ́n rí pé kẹ́kẹ́ ò ní kẹ́kẹ́ ò ní kò wọ́n láyà ẹ̀rù kan ò ní bà wọ́n. wọ́n máa rí pé wọ́n táwọn bá tẹ̀ àtẹ̀rẹ́ ni ṣé tí wọ́n sì gbàgbé pé ọlọ́run lọ́ba alágbára tó ju gbogbo alágbára lọ. ẹ̀rọ àwọn ẹ̀yìn ẹ̀rọ òun ló ṣe máa ṣe ẹ̀yìn àgbàlagbà kan ní jọ́ lójúmọ́ ní jọ́ lójúmọ́ ẹ̀ ní jọ́ lójúmọ́ rárá a sọ̀rọ̀ sẹ́ni tó lè di awò wọ́n tó ṣe wà ní sábà kankan torí pọ́ báyìí pé kí ni wọ́n fẹ́ ṣe. eléyìí náà ló kó bá fìrà áwọn náà gbogbo tí fìrà náà wá ní àtàwọn tó tó jọ wọ̀nyí ọlọ́wọ́ bá àlejò ọlá ọlọ́run ti mọ̀ pé dọ́kítà tẹ̀tẹ̀ náà nìyẹn ọlọ́run wá fún àrẹ́bì mọ́tá láwọn àmì tó ju tiẹ̀ lọ ọlọ́run ti ní ká àrẹ́bì mọ́tá ó ṣe kí ni o nínú tó mọ́ náà fi pàdé ìṣèlú náà ọ̀pọ̀ ọwọ́ rẹ̀ yẹn náà ló lò múlẹ̀ ọ̀pá náà dejò ẹ̀rú pa àrẹ́bì náà torí pé ọlọ́run ti wọ́pọ̀ béèrè náà pé kẹ́lọ́ ọ̀nà kọ́ wọn ti pa òun òun ti sọ bá tún pàdé àwọn nǹkan burúkú kan lọ́yẹ́ pé bàbá tó fi pa á bá tún ṣe tán mo ní wájú ìpínlẹ̀ mo lè pẹ̀yìn sí kí n fi sinmi títí tẹ́yìn fi pọ̀ pàṣẹ nìyẹn ọlọ́run ni ọba ìbílẹ̀ ò kó ohun tí wọ́n máa wọ́n ṣe ọ̀pọ̀ bá déjò àlẹ́ ìbùkún bá ta ẹni látàkà mọ́bẹ́rù mọ́bẹ́rù tí pọ̀ pa mọ́bẹ́rù ẹ̀yà kó mọ́ padà àlẹ́ ìmúta ẹ̀rú kàá tuntun pàṣẹ kọ́lọ́ ọ̀tẹ̀ láti ẹlẹ́wọ̀n ó mú pọ̀pá padà ọ̀pá di pọ̀pá náà padà tó mú lọ nínú tó mú lọ bá pàdé ìyàwó náà nìyí. Bákan náà nínú tá a kà sáájú ọlọ́run ní kó tó kọ́ ọ̀rọ̀ ríyà ẹ̀ ó mú ìmọ̀lẹ̀ jáde. Ọlọ́run fẹ́lẹ́ yàn yìí pé àmì láti hàn yẹn kó lè mọ̀ yìí pé tọba dọ́dọ̀ rẹ̀ mẹ́jẹ̀ẹ́rù ọba ọ̀ ẹrú ẹnìkan ò gbọ́dọ̀ bá yàn lẹ́yìn ọlọ́run ọba tó dá wa. ọba jẹ́ pé sí ọ̀tọ̀ ọlọ́run ọba lọ jẹ́ lódodo ọlọ́run ọba nìkan náà nìkan ọmọ bẹ̀rẹ̀. ọlọ́run ọba ti mọ́ ọlọ́run ọba yẹn ò ní fi lọ́lẹ̀. ìgbésà ìwọ náà bẹ̀rẹ̀ ọ̀hún. àwọn ẹ̀kọ́ rèé gbogbo ẹni tó bá ń jẹ́ iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ lóṣooṣo. bákan náà wọ́n tó bá sì tún jẹ́ olórí gbogbo àwọn ẹ̀kọ́ yìí náà ọtẹ́ òwúrọ̀ wọn náà làwọn. ọ̀pá ọgbà táwa ti ń jọkùnrin náà olórí ni wá wa o olórí ni wá láàyè wa olórí ẹbí kan ni náà ti wa. náà níyàwó lọ́mọ olórí ẹbí kan ni náà ó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àná kẹ́kọ̀ọ́ látara ọlọ́run bá ń pàtàn fún wa ọlọ́run fi kákẹ́kọ̀ọ́ látara ìtàgé ń pani kò fi ṣẹ̀ṣẹ̀rẹ́ o. ọlọ́wọ́ bá wa kì í sọ wá tùṣẹ̀ tùṣẹ̀ pé kọ́kà máa pàdánù ó fẹ́ kémi ọ ń bẹ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ ń bẹ̀. nígbà tó lọ tẹ́lẹ̀ yìí tó sọ ilé ìbára ní musa pé tọ̀ ilẹ̀ musa ìdí abu ìlà àwọn ìnáwó tọ̀wọ̀ wá lọ fèsì fèsì tọ́ọ̀dù ni o. gbè ó ti tẹ̀gbẹ́rù gbanisọ́lọ́ o ọkọjá àlà o orí rẹ o gbogbo nǹkan pátá lóòrò fóun ní o wá lọ bá ẹ̀kọ́ náà ti sọ̀rọ̀ ẹ̀ tí Musa ìjà náà ti sọ̀rọ̀ ẹ̀ tí fìdá ọ̀nà ìjẹ́ fún Musa Musa náà wá òtún tó ìrẹ̀ ọlọ́run kí ni lọ́ọ́ fi pàdé rẹ̀ yìí ní ìrànlẹ́bí Musa náà wá fi bẹ̀rẹ̀ ọ̀hún àwọn àti àtàlẹ́bí Musa wá kọ́kọ́ ṣe òun lẹ́yìn léyìí tó ṣe pé gbogbo wa náà la bùkátà rú àjà rẹ̀ wọ́n jẹ́ lórí àwọn àjọ àìsí pàtàkì fún ọ̀nà ọmọdé o. ọjọ́ ìjọ ọba ẹjú sí ọlọ́wọ́ máa tẹ́ ní kọ́dà olórin fámìlì ìnọlé àbàtà ọbẹ̀rẹ̀ sí tú àjọ àwọn ọkọ̀ àbùkátà rẹ̀. bí pé gbogbo àwọn tó ń rẹ̀ àfihàn lé ní ilé kan náà wọ́n ti jáde òbí mi náà òbí náà ọ̀rọ̀ gbé kalẹ̀ fọ́mẹ̀ láti bá ọmọ tó bí ọ̀rọ̀ òbí ọ̀rọ̀ ọmọ bàbá làmọ́ wá sọ tó jẹ́ àfihà ó lé ní bàbá àwọn náà lójú ọ̀rẹ́ àfihà àdúgbò tó wọn gbẹ́ lẹ́nu bàbá àwọn ìyá àwọn ọ̀pọ̀ òun ìjọ lélẹ̀. ọmọ mi lè pé àwọn ọjọ́ kan ọ̀rẹ́ àfihà ó kẹ́ni orúkọ ọ̀pọ̀ òun gbẹ́ lẹ́nu ìyá Tẹ̀lẹ́dá ní àwọn olórí àwọn ọmọ àdìdásílà. Wọ́n sọ pé kí ni ìyẹn bù ká kàrú àdúrà yìí. Kódà àwọn olórí àní àwọn olórí ẹ̀sìn náà wọ́n fà àdìdásílà. Torí pé tí wọ́n ń sọ fáwọn náà làwọn tẹ̀lé. Wọ́n tó bá ń jíjẹ ọlọ́wọ́ bá lódodo, àwọn àdúrà yìí ti dọ̀gba sí o. Láti fi káwọn náà mọ̀. Wọ́tọ̀ jẹ́ adarí ilé, wọ́tọ̀ jẹ́ adarí ìlú, wọ́tọ̀ jẹ́ adarí àdúgbò, gbogbo tí wọn náà bá ti ń jẹ́ olórí àwọn àdúrà yìí ti dọ̀gba sí o orúkọ iṣẹ́ tọ́lọ̀ ń gbé lànàbì mú kọ́ lọ́wọ́ òun náà darí àwọn èèyàn ká ní ó sì pe àwọn èèyàn fẹ́ padà sí ìtẹ́lọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت رسولك يا موسى ولقد مننا عليك مرة لأخرى إذ أوحينا إلى أمك ما يوحى أنقذ بي بالتابوت فاقضي بي لليم قليل اليم في السائل يأخذ عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني ترافقها أنا بوامسى عليه الصلاة والسلام ọlọ́run ti sọ̀rọ̀ èèyàn tí ń lọ bá gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé gbogbo ọ̀tọ̀ ọ̀fẹ́ jíṣẹ́ náà nínú téèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ṣe nìyẹn ó gbọ́dọ̀ ṣe dìrásà wá ṣe dìrásà ìbáròmẹ́ǹtì tó wà wá ṣe dìrásà àwùjọ tó wà ó láti sọ́dí àwùjọ tó wà yẹn àwùjọ ni. wàá mà báwo ni wọ́n ṣe rí ìyẹn ló fi máa àjọ àwọn máa alẹ́bí mọ́tà ọlọ́run ti dúpọ̀ mọ́rú ẹni tó lọ bá láti àwọn ìyàwó ni wọ́n. alẹ́bí mọ́tà ọwọ́ bẹ̀rẹ̀ ó ní àkọ́kọ́ àdúrà mi ní wípé ọ́fíìsì àlè ìkọ́dìrì ó ọba ìṣẹ̀lẹ̀ àlè ìkọ́dìrì dáhùn jẹ́ kí mi ó kílíà mi. kó gbáyè lẹ́rí. Àfọ̀n tẹ̀sán ní wọ́n tẹ ìfọ́tẹ̀rì bá ń fẹ́ igbá àyà mi kí igbá àyà mi ó fẹ̀. Ẹ̀rí àwọn àdàpè ọ̀rọ̀ ni. Wọ́n ní gbáyà yẹn fẹ̀. Tètè pé kọ́ fẹ̀ di ìwájú tírélà. Tí wọ́n gbà lérò ẹni ní pé ó bá ní ẹnì yẹn ó fẹ̀ láyà ó fẹ̀ ní gáyà. Kìí ṣèyí tí ń gbé wéètì o. Ìtí wọ́n gbà lérò ń bẹ̀ ni wípé kó rínú gbọ́rọ̀ sí ẹ̀rẹ́ ìjà. Àwọn tẹ̀wọ́n nílé àtàhábàl àdáàhù tó ṣe tó gbogbo oríṣiríṣi ìnira tó wù kán lè máa mú wá ẹ̀mí mi ó lè gbé. À á lè mú mára, à lè ṣe sùúrù. Tọ́wá ní wọ́n ṣe àsọjù ìgbáyà rẹ̀ fẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni wípé ó jẹ́ni tó máa ń ní sùúrù ó láàbùmára ọ̀rẹ́ rẹ̀ gan àti àkọ́kọ́ nìyẹn rọra ọ̀rẹ́ tolé ó ṣe sùúrù ni o ó ṣe sùúrù jọ́pọ̀ ọba ṣe sùúrù ó ń yọ ọmọ rẹ mẹ́ta ọkọ̀ nídàkúdà mọ́ lọ́wọ́ láyé táwa yìí àwọn títà burúkú kan pé tata àwọn ògbéró fẹ́ ọbọ̀ bá yọ ọmọ rẹ jẹ́ wọ́n ní kó kó owó orí ẹ̀ kó oró orí ẹ̀ wò dáadáa wọ́n farabalẹ̀ ọba lo owó tó lè fi ọgbà tó lè rí sẹ́bẹ̀ẹ́. Àrẹ́bí wa Múká àrẹ́ ìṣàlá. Àdúrà àkọ́kọ́ ti ènìyàn wípé mo bọ́ ìrọ̀rọ̀. Ṣùgbọ́n ni wípé mi náà mara mi. Ọba àrẹ́bí Múká náà ni. Àdúrà tó ṣe yẹn ọba àrẹ́bí Múká náà bọ́lọ̀ dá àrẹ́bí wa Múká. Ẹni tí lè ni. fẹ́ lẹ̀ kó sì rí náà ni àrẹ́bí Wọ́n náà wọ́n ti wá sọ ara ẹ̀ tó ti ma bóun náà ṣe rí ọwọ́ akọ́kọ́ bẹ̀rẹ̀ náà yẹ fún ìrẹ́ ẹ̀rọ. Dákun ọmọ ara mi. Fún mi ní jíjẹ́ pàṣẹ sùúrù kí fi lè máa látẹ̀mọ́ra níbi gbogbo ìlera tí ìtọ́ bá pàdé lọ́dọ̀ wọn ti lọ jíṣẹ́ fún. Eléyìí ti kọ́kọ́ júwe yí pé gbogbo ẹni tí ọ̀wà jíṣẹ́ rẹ̀ ọba pọ̀ bá kù gbé lára rẹ̀ wàá bá a pàdé lọ́dọ̀ àwọn tó jíṣẹ́ mú ká lọ fẹ́ tiẹ̀ fi tiẹ̀ gbọ́ ọ̀gá wa nílùú Muhammad sallallahu alaihi wa sallam tẹ̀ fún ọlọ́wọ́ bá lè kọ́lá ń pa ìtàn yìí bú. ìyẹn tó ń fa náà ni pé anábìwá Muhammad náà fún tó kọ́ pàdé lọ́dọ̀ àwọn tó ṣe gbẹ tó náà jíṣẹ́ mú. ẹ̀rọ wa bí náà mo pé wọn kì í ṣe wọ ẹ̀sìn ẹ̀dá tó lọ́sùn kọ́kọ́ tá ànẹ́bì tó lọ́sùn kọ́kọ́ tá àwọn pèsè nǹkan fún ànẹ́bì gbogbo ohun tí òní kí ni gbé nǹkan mọ́ra lọ́sùn kọ́kọ́ yọ ẹ̀kó lẹ́nu ànẹ́bì ni. ló bá ara rẹ̀ ní sùúrù pọ̀ jù wọ́n ní wọ́n rò ah ayé tó sí àgọ̀ fún kéré sọ̀rọ̀ èyí sì sàgọ̀. gbogbo ẹ̀ sì wá sí ànẹ́bì. àti bẹ́ẹ̀ nínú ní àmẹ́rì ti jọ́gà nìyẹn o wọ́n tó wọn náà fẹ́ jó lórí tó o fẹ́ tó o fẹ́ kó jọjọ pẹ̀lú pé tó o fẹ́ tẹ̀lé tó o fẹ́ kí fámìlì yọ máa dùn ó ṣe sùúrù ni o ọbẹ̀ lọ́hùn kọ́ lọ́njẹ́ kó lè máa ní àmúmára kárí bá láàrí àbáríga wàá rí pé ó sì máa ṣe òrí tó ṣe gbogbo ẹ̀ náà lè yẹ máa ń bí ẹ gbogbo rárá gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ máa bí gbogbo ẹ̀kẹ́ yẹn máa di iná jẹ lọ́dọ̀ sínú ilé tó bọ́ ọ fẹ́ kó jọjọ ọbẹ̀ lọ́mọ tẹ́lẹ̀ ní ìṣẹ́ rẹ̀ ọ̀hún gbogbo ẹ̀ náà bọ́ ní wáyíwáyíwáyí àti ẹ̀gbọ́n àbá náà ni wọ́n ní èyí ọ̀dáná yọ́dánù èyí ọ̀dáná yọ́dánù ọba olóúnjẹ tó gbọ́dọ̀ láti yẹ jiná àyọ̀ lágbo mára ni àkọ́kọ́ àdúrà nìyẹn kí ẹ̀ lànà bí Mùsá ló ṣe Ọjọ́ àká ni àjọ àyẹ́ pàtàkì fún wọn náà nípa àwọn tó máa kọ́ ń kéwú. Àwọn tíṣà ni ó ní ọdún ìṣàṣeyọ lórí àwọn ọmọ tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ wọ́n ẹ̀. Ọmọ mi ò kọ́ Ọmọ yé? Àwọn àrẹ náà títà títà ni wọ́n ti máa ṣépè. wọ́n ka láìpọ̀pù kan ọlọ́mọ kan bẹ nígbà tó ti wà ní kù títà rẹ̀ yìí ó fẹ́ bá rẹ̀ pé nígbà àwọ̀ yìí ò lè gbó ò lè mọ̀wé láyé ọ lọ́yà òfin gbé ụmụ ádámà nìyà ọmọ ọ forí nígbà tó wá rẹ kíkà ìdí wá ń dàgbà ọwọ́ rẹ̀ ń jẹ́ kan agbẹ̀lẹ̀ fífù títí ọmọ ìdí wá rẹ bá kíkà wá rè ọwọ́ tọ́jú ọwọ́ tọ́jú ẹ̀ tán ara wá yá ní tẹ̀mọ̀ ní ẹ̀mọ̀ nígbà ó wọ̀ mọ́ o òun lẹ́ máa ń sọ ní ìjọ tó báyìí báyìí tẹ̀mọ̀ pé olóòjò lè mọ̀ òun ò ní láéláé tọ́lọ̀ padà tó ń yẹn lè padà bá ṣé kò lè ní àyè kò sí tọ́lọ̀ ń fẹ́ kéèyàn mọ̀ níbi tó bá ń ṣe àwọn ṣẹ́bá yẹn gbà mí pé wọ́n tíṣà ọmọ kan jẹ́ sílé lẹ́nà èyí wò kúrò ní gbogbo lè mọ̀wé láyé kúrò ní gbogbo lè ní láyé láyé pé ilé ìta ń ṣe ní gbogbo àlọ́ ìwọ̀n ti gbìyànjú ṣe ni tó bá lè kó jẹ́ láyé ọlọ́run ti parí ẹ̀ tó bá lè kó jẹ́ láyé ọlọ́run ti parí ẹ̀ ṣé mọ̀ káwá ìròyìn òye bọ̀rọ̀ nísìnyí kó kọ́ mọ̀ iye lọ́jọ́ wájú ó lè padà yé ìbílẹ̀ àrẹ́ká ti ti kára náà ni. ògbómi tá a bá wà Wọ obìnrin náà ṣe sùúrù lọ́dọ̀ ọkọ rẹ, ọba ṣe sùúrù, ìyá rẹ náà ní kí ọ. Ìyá rẹ ọba ṣe sùúrù ni, kò ní bí ọ lọ́dọ̀ bàbá rẹ. Ó wà lóko wa náà. Ẹ máa bẹ lọ́hùn. Ọlọ́run já lè máa lè gbé àwọn ọ̀bára rẹ, ìbákùngbé. Lẹ́yìn tí ọ̀ka tí òfin ẹgbẹ́ ni tí ọkọ yálà. Ká lè máa dùnmọ́ra àdúrà bá níbi ìwà mú ká àdéhìí Kókó bẹ lọ́run yẹn tọ́rọ bí ìsìráálé sọ̀dì rí ọlọ́run táyà nínú ẹ̀kọ́ máa tó ṣe. Ṣé kó báyìí? Ṣé wà mọ̀ ń ṣẹ́rí hà? Ó ṣe wí pé mi ò ní máa ní àdì ọkàn burú rẹ̀ nìkan lẹ́nu. Gbogbo ẹni tọ́lá jẹ́ olùpẹ̀pẹ̀. Ẹ lẹ́yìn ẹ pa àwọn òsì láti. Òsì láti ọkàn burú rẹ̀ lẹ́yìn. Rárá, kókó gbọ́dọ̀ jẹ́ pẹ́lú èrò Tí wọ́n ti ṣe ìjẹ́ kápẹ́ láti bá wí lórí ẹ̀ ọgbọ̀rọ̀ sánú ẹ̀mí rẹ̀ rẹ̀ kí ló bá àjọ àsìkò kankan. Ó máa gbìyànjú àti máa gbé lára, ó lè máa ní ọ́la kọ́lọ̀kọ́ lè ọmọ láti lè jọ wà bákan náà láti kan náà tó láti gbé lára kò dúró lórí ìyẹn obìnrin ti rí ní ọba nínú tí mo tó kù káàtà sí ìdẹ́rọ̀ kẹ́kọ̀ọ́ yẹ́ sí amòrí wọ́n ń ṣe àlámẹ̀rí ọ̀rọ̀ mi kó rọrùn ọ̀nà wo ni mo fẹ́ tà tí ìdí lè jí ọba ti sọ pé ẹni yìí fọ́ọ̀gì ni èmi sì ní bí mo ṣe rí mo rí wọ́n ha mọ̀nà tí ó gbàjá sí rọrùn ọlọ́run ní rọrùn fún bí bí ìṣèrí sẹ́lẹ̀ gbogbo ọtọ jẹ́bi báyọ̀ ṣe teri tó bá lóko wa náà ká máa bẹ ọlọ́run tó yí àṣàrà rẹ̀ fún láti ọmọ wa ọmọ òfin láì ní gbowó lọ́wọ́ rẹ̀. Abẹ́rẹ́ gan, ìwọ́n àti kàṣe kọ́ wọn ní dáadáa. Ẹgbẹ́ àwọn là ń sanwó fún ìyá bẹ́ẹ̀ kọ́ni. Ìgbà eléyìí èlú tó yẹ̀wò. Báwo eléyìí ọmọ rẹ̀ bá sanwó eléyìí wọ́n lè lọ Ọmọ rẹ̀ bá sanwó eléyìí wọ́n lè lọ Wọ́n náà lè tó àwọn ọba àbẹ̀rẹ̀ òdìgbọ́n. Àbá náà jẹun. Ṣùgbọ́n àwọn ilé ìta ń sọ yìí tí àwọn nídìí àwọn òbówó iṣẹ́ ṣé àwọn tó lè máa mọ fún mi owó tí yóò bá yé jẹ. orí ìdí eléyìí ó tún lè kó wa náà a máa bẹ̀rẹ̀ gbogbo ọ̀tọ̀ bá jẹ́ lórí àwọn àtọ́ àwọn yìí ṣe pàtàkì ṣùgbọ́n pọ́blẹ́mù tó a kó sí láwùjọ wa lénìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ tó bá ti bọ́ sípò kan kódà omi dórí ìjọba lẹ́yìn ìjọba halẹ̀ báyàwó rẹ̀ lórí. akron èmi lórí inú àwọn tẹ́ tí ń bẹ̀rẹ̀ àdá tẹ́bẹ̀ ń jẹ́ lórí lélẹ̀ yìí ọgbọ́n àwọn ọmọ máa ń ṣiṣẹ́ láti kọ́ tẹ́bù ó kà ní tẹ́bẹ̀ òní mo lè rí ìdíjẹ́ ìdíjẹ́ aláyọ̀ lóòó láti ṣàṣeyọrí nídìílé wa wọ́n mọ̀ bẹ́ẹ̀ náà ní pé ó dàpọ̀ fẹ́rọ̀ fún mi ọ̀nà oníkẹjà ilé mi ó bí wà níbi lọ́sọ̀rọ̀ ẹ̀hún àrẹ́bìnrin kẹrin kúlùkọ́ ayé ọ̀kúlùkún mọ̀sí olù àrọ̀ ìyá ti ì ó ń pátá ládàá nígẹ̀ ọlọ́wọ́ béèrè lọ́wọ́ yín láti tàwọn jẹ́ gbọ́dọ̀ rìkìyàwó ìyàwó rẹ kọ́ àyàkuyà ìyàwó rẹ ń kú wa ná ìwọ ló ń fi ìjọ ìjẹ́nà àwọn ọmọ bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ lè má láti jẹ́ náà kí fẹ́ ṣiṣẹ́ iná ní ìyàwó rẹ̀ máa ń ṣe ọkà sílẹ̀ ẹ̀ka ó tó bá fà wọn láṣẹ yóò fà wọn lápára máa làdìjẹ́ náà tóun bẹ́ẹ̀ máa lọ ránṣẹ́ ẹ̀sọ́ fún bá ilé òní òrì ẹ̀sọ́ fún mi ẹ̀sì lọ fún mi ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ o àná torí ìdí eléyìí ó ń kálukú wa á máa bẹ lọ láyè táyè tá a bá wà gẹ́gẹ́ bá níbi musa ti bẹ lọ́hùn pé wàyẹ́ sírí ni àmúrí lákùn fẹ́rọ̀ fún mi bàbá wa Ibn Nasir àtẹ̀yìdí kọ́nà bá ayẹ́nu sí wọn. wọ́n ní ayé lákùn àlẹ́ ìyàkùn là ámúrí àtìlùkù tákùn fẹ́rọ̀ gbogbo ọ̀nà tí mo fẹ́ gbà ọ̀kúnlù kọ̀rí pé àkàtúndù ó ti tẹ̀lé lò. Àti gbogbo èyí tí mo gbà lérò láti rí kéde lójú ọ̀nà ti ẹ̀ ṣe kí n fi lè máa ṣe déédéé pẹ̀lú tiẹ̀. Ọ̀gbìn àlẹ́yà má àmọ́ ní tó nǹkan wà níwájú mi yìí. Ó lé o, ó lé o, dákun wá ṣe ẹ̀rọ fún mi. Ìdáwọ́dọ̀ tí ń lọ bá rẹ̀ yẹ kọ̀rí tó lé o, dákun bá ṣe Àlẹ́ ìdá. Eléyìí náà ní ó fi jẹ́ sí pé gbogbo ohun tí wọn náà bá fẹ́ lọ kojú ọmọ ọbẹ̀ láwọn pé kọ́lá ọba àlè kọ́lá tó tẹ̀ ọ̀ fún ọ. ìyẹn nìkan kọ́ anábì musa tó ní wàá lè lọ kódà tá a ní ní sàmì yẹn. ìrọ̀ ọlọ́run dákun bá mi tú kókó orí ahọ́n mi kókó orí ahọ́n mi ọlọ́run bá ń tu. àbọ̀ntẹ́sí wọn nígbà tí musa tó ní wá ọ̀rọ̀ wàá lè lọ kódà tá a ní ní ó ní kókó kan tó lè kó tó lè wá rẹ̀ pé èyíkéyìí kókó tó kó wà lórí ahọ́n mi kó máa jẹ́ alàlì kìláàp èyíkéyìí kókó tó kó wà lórí ahọ́n mi máa tù ṣùgbọ́n ìtọ́ pọ̀lọpọ̀lọ ni wípé kókó kan tó wà lórí ahọ́n mi máa tù. Ààrẹ àkọ́kọ́ gbọ́ ìrò ara yẹn òun ni wípé àlejò mọ́ta ó ní kókó lórí ahọ́n náà àwọn tẹ̀síìrì lẹ́yìn wọ́n pọ̀ bí kí kókó yẹn ti délẹ̀. wọ́n nígbà tí anábì wa Musa alayhi salatu wa salam àwọn àti sọ àrùbá àdúgbò tó jọmọ́ ẹ̀ díẹ̀ nípìnlẹ̀ àsìkò tí wọ́n ń pa ọmọ ọkùnrin náà lọ́lọ́ ní sọ́bí anábì Musa. ọwọ́ bí anábì Musa tán ọlọ́run padà nínú ilé ìgbà ó nà Ìgbà àti kékeré náà ni Ọlọ́run ti ń fi àmì han ìyàwó náà. Gbogbo ọmọ tí ó gbọ́lá lọ́wọ́ rẹ̀ náà lélẹ̀. Àwọn tí ó jẹ́ sábà bí ikú rẹ̀ náà lélẹ̀. Orílẹ̀ èdè òkú rẹ̀ ní fádà. Ìyàwó náà sì ní irun gbà. Wọ́n ní irun gbà rẹ̀ ní ọgbà. Ó lè farun gbà rẹ̀ tú. Ó lè pe àjà tóbi jòkó àjà àjántara. Ó lè fà á. Ó lè rà ó lọ sùúrù wọ́n ní àwọn nǹkan wọ̀nyẹn náà ni mo ká ń ṣe nígbà kéke ìyàwó náà ti wá ń fura yàtọ̀ ìpọ̀ wọn yìí náà lọ́mọ tí wọ́n ń sọ sá. gbogbo ìfura tí wọ́n ń fura yìí ìyàwó rẹ̀ ló yẹ pé kọ́nà bá fẹ́ ṣe ká ló fa nìkan ṣe sábà bí dáadáa yìí. ìyàwó yìí wá ń sọ fún pé àtẹ̀yìn náà wà á rí pọ́nmọ́ ṣe lélẹ́yìn. tẹ́lẹ̀ wá gbẹ́yìn tẹ́lẹ̀ á fẹ́ máa fún ọba yìí nínú gbà ẹgbẹ́ máa fa ẹgbẹ́ máa fún nítumọ̀ ọbẹ̀ yìí ọbẹ̀ jẹ gbá sí àti àti àṣìbú èyí ó jẹ́ wá ní wá mọ̀ ẹ̀yọ́ tó wà mọ̀ ẹ̀kẹ́ ó kéré ni. ìyàwó náà sábẹ̀ gbà ó ní ẹ̀dá ọba rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àti tẹ́sì dé. ìyẹn nínú ọ̀nà òtùmọ̀ táwọn afọ́ntẹ́sì rẹ̀ kàn mú wa lórí ẹ̀. àbáwa ẹ̀dínà kẹ̀sì náà sọ àwọn afọ́ntẹ́sì rẹ̀ náà sọ pẹ̀lú. ìyàwó Fìràwọ̀nà wá ní ká lọ gbá dàbínù, kábi dàbínù sẹ́jẹ̀ kan sínú bí abọ́ kan, ká sì fi òògùn náà, kábìnrin náà sí abọ́ kan. Wọ́n wá na ìtọ́jẹ́ bí òògùn náà yẹ, òun ni kára súnmọ́, kára gbé dàbínù náà sẹ́jẹ̀ kan, kó wọn lọ wá jìnà sí i. Bẹ́ẹ̀ni kan pé èèyàn àmọ̀ ló bá gbọ́n yọ̀ pẹ̀lú tọ́. Wọ́n ní nínú ètò, dàbídò ni ọwọ́ ànábì Musa fẹ́ lọ, ṣùgbọ́n ọlọ́run tó ti mọ̀ ìgbà àbọ̀ bí mú dàbídò ló yìí pa ọ́. Ọwọ́ àgbà rẹ̀ ti ẹ̀kẹ̀rẹ̀ pé ó mú oògùn náà, wọ́n lóògùn náà ẹ̀ náà ló mú lójú ìfọ̀fẹ́ nù. Láti kékeré òun ló fọ́n tàbí kí ahọ́n òun nìyẹn káàkiri ọ̀pọ̀ náà fún ṣẹ́sí ìlú náà tí wọ́n sọ. a sì náà rí tí wọ́n ní ìyẹ̀kọ́ ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ ọlọ́run fún mi kí kókó kan wà lórí àwọn ànẹ́bí mọ́ta ó ṣe pé kò jẹ́ kó lè sọ̀rọ̀ púpọ̀ pé kò jẹ́ kó lè sọ̀rọ̀ púpọ̀ pé bẹ́ẹ̀ lómi nínú ẹ̀dá rẹ̀ kò lè sọ̀rọ̀ púpọ̀ kò lè sọ̀rọ̀ púpọ̀ àlẹ́ ìmọ̀ta ìṣẹ́ni tó lè sọ̀rọ̀ púpọ̀ ìyẹn wọ́n ń bà á lẹ́rù pé ìwọ́n náà máa ebi ni ọ̀rọ̀ ṣiṣẹ́ náà láàrín kẹta kí ní kọ́tẹ́ ìwọ́n náà bàbá jẹ náà ni ṣùgbọ́n èmi náà ń bẹ̀ ọ́ ìdọ́ ọba áhàlùlù ó pè dàtà mi lè sáàlì pàǹtí tó kórè ahọ́n ni. ó ṣe yí pé yàtọ̀kọ̀ òun kọ̀ òní tí ìbá ti ń sọ̀rọ̀ àwọn èèyàn lè gbọ́ ọ̀rọ̀ mi yé. báwa náà bùkátà rẹ̀ bùkátà rẹ̀

tẹ́lẹ̀kọ́ ní ọmọ láti já létí wọ́n adẹ́rẹ́rẹ́ lọ́gbọ̀n mi wọ́n lè jẹ́ nípa ọbẹ̀ náà tẹ́lẹ̀ láti kọ́ mọ̀tẹ́ àná ọgbọ̀n tó ti tẹ́lọ̀ mi ó yẹ kú tẹ́lẹ̀ kọ́ máa yé wọ́n máa bẹ̀ náà ẹlẹ́yìn ó bùbù ládàárẹ̀ pọ̀ wájú ọlọ́run mi gbogbo àwọn ọmọ wọn yẹn dẹ̀ ní wá tún yanjú kò lè gbàgbé rẹ lọ́jọ́ ayé wọn bẹ́ẹ̀ tó lulululu ẹgbẹ́ lulu rẹ náà lọ́kadà lé fóònù ẹ̀kọ́ àwọn náà mọ̀ tọ́ka sí káà nípa kan ní ìjọkùn òun ìjọkùn parí òun ìjọkùn graduate àbí mi yẹn pọ̀ ọkọ mi kìíní kò ní gbìyàn ó tún wá lè jẹ́ fún ọ̀gá ló ní problem bóyá method tó fi ń ṣàlàyé náà ní ìjọkùn yẹ gbogbo eléyìí náà láti bùkátà pàápàá jùlọ àwọn olùkọ́ àwọn olùkọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n bàbá o bàbá mi kọ́ ọmọ ọ̀rọ̀ gbé kalẹ̀ fọ́mọ rẹ ní ìjọgbọ́ yẹ àwọn tíṣà kan wà bá fún ta tó àbàrà yẹ ọ̀gá ẹ̀dá ni ọ̀tún ṣàlàyé fún wa báyìí náà abẹ́rẹ́ ga na náà ti ṣàgbára rẹ kó o ṣàlàyé jù bẹ́ẹ̀ lọ náà. ìgbà tí wọn náà ọba ti ń gbé kalẹ̀ yóò máa yẹ ìwọ bàbá ìwọ ìyá náà àdúrà lélẹ̀ yìí tó pàtàkì bẹ́ẹ̀ ká máa ṣe ẹni ti fẹ́ àwọn ọ̀rọ̀ fún ta fẹ́ fún nímọ̀ràn. bá gbé kalẹ̀ tó yẹ sí pé ṣe ẹ̀fọ́ pàtàkì lọ́dọ̀ àwọn òbí lọ́dọ̀ àwọn olùkọ́ Ọlọ́run wa mú ká ti sọ wípé ọgbọ́kọ̀ ó bá ní wọ́n bá lè mọ gbọ́rọ̀ mi bí ìbá ti ń sọ ó lè yé wọn àlọ́ra nàbí wa Musa alayhi salam ìyẹn nìkan tó àrùn Musa tó wòye pé mo ti sọ ọ́ lókè lẹ́ẹ̀kan yí pé ọlọ́mọ tí kò kórè ahọ́n mi àìsàn sábà bí ẹ̀ kò lè sọ̀rọ̀ púpọ̀ tó wá wòye pé tọ́lá nílẹ̀ wàjẹ́ á ní wájú irọ́ nínú ahálì ọlọ́run fún mi ní wọléwọ̀de. ẹni tí ó máa wà pẹ̀lú mi nínú ẹbí mi náà ni ìsìnkú fún mi pẹ̀lú. Kódà ìrọ̀ náà, Haruna àfi Haruna ìyá mi náà fún mi. Ẹ̀bẹ̀ rẹ̀, Haruna ni ó fún mi. Àwọn ẹ̀mẹ́bí ọlọ́run. Wọ́n máa ń sojú kòkòrò fẹ́ bí wọn. náà wá fẹ́ jẹ wọn. Àwọn náà máa sojú kòkòrò fẹ́ bí wa nìí. bẹ́ẹ̀ nìkan lọ já àfáà nù fámìlì ọ̀tẹ́lùmí tó ti jẹ mọ́ àtẹ́sí ah, ẹ̀ o ò lè sojú kòkòrò pé àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ náà báwọn náà rí bí rẹ báwọn atọ́lá ti kí àwọn àbúrò rẹ bá lè rí wọ àwọn ẹ̀gbọ́n ìwọ náà náà rí bí rẹ. káwọn náà lè sàǹfà wọ́n látara kó wọ́n lọ́wọ́ àrẹ lórí àwọn Ọlọ́run àyín jẹ́ ìsìláàmù bíi áàdì òmàrẹ́yìn. Ọlọ́run dákun, mo fẹ́ kí ìsìláàmù tún ga lọ́dọ̀ ọ̀sán fáwọn ọmọ méjèèjì. Ọlọ́run sì gbàdúrà náà. Ó ní kí ẹgbẹ́ Umaru bùnú kàtọ́. Umaru bùnú mọ́lá, Umaru bùnú kàtọ́. Kìnìún, kìnìún èèyàn. Ṣé ẹ pé ọba gúúsù àmọ̀ báyìí? gbogbo ẹran kẹrin ó kàrà mẹ́ni. ìgbà táwọn sọ̀rọ̀ àbá ọmọrù ti gbà sílámù wọn náà. àbá ọmọrù ti lé ọlọ́wọ́ àgbàdo àrẹ̀ tó ọmọrù méjì wọn náà wà nù mọ́tò ìgbà náà. àbàdo àníbi àbẹ̀rẹ̀ ọ̀tún náà ọmọrù méjèèjì yìí ìṣàkóso. ìjọ náà fún mi lọ́kàn nù wọn. fún mi lọ́kàn nù wọn ó lè wà pẹ̀lú wa ó wà pẹ̀lú wa àwọn èèyàn mọ̀ yẹn náà Sọ ọ̀fà náà, èèyàn máa bẹ náà ni, mo kọ́ láwọn èèyàn rẹ̀ tì ní à. Èmi láwọn èèyàn rẹ̀, kọ́ láwọn èèyàn ńlá lẹ́gbẹ̀ẹ́. Nípa àwọn táwọn ń sọ wọ̀nyí náà, tí wọn náà bá ti wá wú ọ̀nà ẹ̀sìn wọn náà tó ti ṣètò ọlọ́run náà, wọn náà ó tó dédé ni o. Nígbà ànábì bẹ́ẹ̀ lọ́wọ́ fún aarú náà, ànábì Musa ọbẹ̀ náà fún kọ́lọ̀ olùyíṣẹ́ ọlọ́run tí ọmọ kún un lọ́wọ́ ọlọ́run ti gbàgbé ànẹ́bì Musa láàrúnà náà ti ń náà ànẹ́bì ọlọ́run. náà ànẹ́bì ọlọ́run náà. ọ̀rẹ́ ìgbà gbogbo wa náà kátá a máa ṣàdúrà máa wá oore fáwọn ẹbí wa wọn nìkan lọ yẹjú. wọ́n ní olówó kan Nígbà bụ nìkan láàrin bá méjì, ó bá yóò gbọ́, ó ń pè bẹ́ẹ̀ náà bá wọlé bí wọ́n ti ọ̀nà tí wọ́n rìn, fi fún àwọn ẹlòmíì náà, ọlọ́run lè lò ó Káwọn náà bá tó yẹjú òtítọ́ ẹbí yín Wọ́n ní ọlọ́run bá ti ètí àwọn olówó yẹn, ní wọ́n ní ṣe olóṣèlú wa ń lò nìyẹn. tí wọ́n lò nìyẹn wọ́n hà á wọ́n pásítọ̀ òṣèlú adé wọ́n hà oúnjẹ wọ́n hà owó wọ́n wà ní election day please my people don't forget me it's your fault orí ẹ̀ ọ̀dà nígbà tó wọlé tó sábì ìfọ́jú tó wọlé tá ọ̀rẹ́ tẹ̀ ẹ̀rí kọ́wá ṣùgbọ́n màtẹ́lẹ́sẹ̀ wọn á súnmọ́ ọ̀hà tó jẹ ọ̀hà ká kó ráìsì kó o mẹ́wàá ọ̀hà máa tó jẹ ọ̀yàn ọba tó wá jẹ́ ẹlẹ́ṣẹ́ lọ́gbà tó ní o ó fi iná lágbára yé o ó tún yẹ tán ó tún tó àfẹ́rì fún wa amẹ́ríkà torí ìdí eléyìí lọ́bẹ̀ lọ́wọ́ bọ́lọ̀ kí ó jẹ́ káwọn dáadáadáa ó máa jáde nínú ẹbí wa nínú ìlú wa ládùúgbò wa níletò wa ìyẹn máa bẹ lọ́hùn ni ọlọ́run ó fi hàn yí pé èèyàn ò lè máa dáṣe ọkàn lè dá ẹ jẹ́ pé ọkàn máa dá rárá èèyàn bùkátà táwọn ìṣẹ̀kọ̀ máa ẹ bùkátà àwọn tí máa jẹ́ olùkọ́ lọ́wọ́ iṣẹ́ ọlọ́run tó gbé lọ́wọ́ bẹ̀rẹ̀ ọlọ́run gbàdúrà rẹ̀ ó rẹ̀ lẹ́yìn iṣẹ́ ọlọ́run parí àdúrà wọn. lẹ́yìn ọ̀tọ̀ ni òṣìṣẹ́ bí àgbèrè ìrọ̀rùn ọba dákun jẹ́ kí n ní ẹni tí ó kọ́ mi tí ó tún kún mi lágbára ẹ̀rìn kan lo àṣírí bí kánà àṣírí ẹ̀yìn ní jẹ́rẹ̀ kó ẹ̀yìn ní bẹ̀rẹ̀ ẹ̀yìn ní ó fi lágbára dáadáa yẹn ni wípé ìjọ ọlọ́run kún mi lọ́wọ́ ẹni tí ó lè máa wà pẹ̀lú mi kí aláàmọ̀ wà lẹ́nu àbí ìsínlé tí ó lè máa bá mi múlé lọ́wọ́ ọlọ́niwá àdíníkìwò ní àmúrí ààrẹ mùsá tún sọ ń jọ́nà yìí pé ìrọ̀rọ̀ àníṣẹ́ mo fẹ́ kí ọjọ́ tí àárúnà kó náà lè máa bá mi ní àṣepọ̀ nídìí àlámàrí tó gbélé mi lọ àlámàrí wò nìyẹn àwọn àbójà sí fún ìtumọ̀ rẹ̀ náà ní wípé káyé fíìmù bú wà an taj'alahu nabiyyan rasula kama ja'altani. a ní sẹ́ àwọn sèwọ́n náà láàrin nàbí ọ̀rẹ́ o wọ́n ní ọ̀rọ̀ tó mi lábẹ́rẹ̀ yìí kò jẹ́ lójú ọ̀rẹ́ o bẹ́ẹ̀ lọ́lọ́run ti dàbí àwọn ìjọ. àlejò mú bá wá sọ̀ dí tó fi ń bẹ̀ lọ́hùn wọn náà tó bá ń bẹ̀ lọ́hùn wọn náà máa sọ̀ nílò ìlú tó tẹ̀lé ń bẹ̀ lọ́hùn. ẹ̀rọ ní ọ̀gá àárọ̀ fún wa lówó ìjọba wọ́n gbà láti ṣe òṣìṣẹ́ lówó náà pọ̀lá àwọn èèyàn lèmọ̀ ni. a nítorí ọlọ́run fún wa lówó ṣẹlẹ̀ ti sìn ọ́ ìrẹ́ ọlọ́run. yáǹkì àwọn èèyàn yáǹkì àwọn èèyàn káyọ̀ àwọn èèyàn lọ́wọ́. tí wọ́n ń náà máa tó bẹ lọ́run pé ìrẹ́ ọlọ́run wá fún mi náà tán gbogbo tí mo ní ìdí ìrẹ́ àlẹ́ẹ̀lmù bí mùdáfẹ́ àlẹ́máàlù bí mùdáfẹ́ ṣé bá dé tán èsì kan máa ń tẹ̀lé owó. òun ló kà á lórí yẹn ti pé ẹni tẹ́ẹ̀jọ wà lásìkò lánàá tẹ́ẹ̀jọ mu kókó tẹ́ẹ̀jọ máa ń ya búrẹ́dì tó máa lọ tẹ́ẹ̀jọ máa mu gàrí pẹ̀lú kúlí ṣe bá rí kúlí ṣe tẹ́ẹ̀jì rí kúlí tẹ́ẹ̀jọ pé wọn ṣé bá dé olùgbàgbé yín o ẹ̀yin ò ní pa kálíbà rẹ̀ yẹn mu wọn yóò lọ yàn kan láàyè ó tiẹ̀ àwọn eléyìí lọ́ọ̀rẹ́ wa ń tè. ẹwà rẹ̀ kọ̀ ọ̀rẹ́ yẹn gbọ̀gbà ti rí ẹ̀kọ́ kan tó wà kàn ẹ̀kọ́ yọ wá ọ̀rẹ́ mi náà ọ̀rẹ́ ó náà ó ti ṣéǹjì yẹn. ó ti ṣéǹjì ló yí ẹ̀ ẹ̀ bá ẹ̀ wọ́n ti ẹ̀ ẹ̀ lè bá a ṣe yóò máa ṣe é lójú nígbà àdúgbò yóò rẹ́ ṣùgbọ́n bàtà yóò dé tán ọgbà gbé ẹ̀yìn kò ní rántí ẹ̀yìn má. kódà àwọn tó jẹ́ bí rẹ̀ wọ́n ṣẹ̀ máa wọ́n ṣẹ̀ṣẹ̀ máa dààmú ní sọ́kúrì. abẹ́rẹ́ ìgbà lẹ́yìn tó sì jẹ́ sí wípé nígbà tí wọ́n béèrè owó ọ̀hún kò sí sọ́kọ́ yẹn láti gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ ọ̀hún. àwọn sọ̀rọ̀ yìí dáadáa. wọ́n dàda sí wa lọ́dọ̀ àwọn àfáà ọlọ́run kọ́ àwa ṣe programu kankan nínú iṣu ọdún náà ẹ̀yà 1992 àbí nǹkan ní sísọ yìí ṣe ní 93 kò gbọ́ àwọn àlọ́fà. àwa fẹ́ lọ kí inú àwọn àfáà tí wọ́n wá àwọn fẹ́ lọ kí wọn. fáṣọ wa ń darí bọ̀ nǹkan náà àwọn sọ̀rọ̀ àwọn àwọn sọ̀rọ̀ sí à àwọn olówó ìnáwó náà ṣe é ṣe ìwé ẹ̀kọ́ máa náwó sẹ́nu ká. ọ̀rọ̀ òṣèlú ló wáyé kí wọ́n ń dọ̀bá rẹ̀. Bàbá ìdí à ẹ bèrè kí lọ́lọ́ ọjọ́ yóò bọ́ sọ̀. Ó ní bọ́lọ̀ bá ti ọ, ọlọ́run ti ọ lólówó, wọ́n wá jí olè máa ń dá. Pọ̀ mọ̀ yí pé owó tó bá dé èsú máa tẹ̀lé e ni. Èsú máa tẹ̀lé owó nì. Lọ́pàá ló fi jẹ́ sí ti ń bèrè náà sì máa bèrè ìjọba ẹni tó náà bẹ̀rẹ̀ ọ̀gá fún ìmọ̀ àti ìlàkùnrin Lórí ìdí eléyìí, alẹ́ mú sáà ó ń bẹ lọ́wọ́ ó sọ bọ́ lọ́wọ́ nígbà èrè ọlọ́run tí ní bẹ lọ́wọ́ pé ká ànábì bá arúnà náà jẹ́ ànábì ọlọ́run pẹ̀lú mi kó lè fún mi lọ́wọ́ kẹ̀yìn sáfì ákáká sí ìrọ káyì máa sàmùkù mọ́ fún ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ni káyì máa rí sí ọlọ́run bá ṣe lọ́pọ̀lọpọ̀ ni o kéṣe torí nǹkan kan wà láti kúrò káká sí ìrọ láti lè máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ni ìnàkà tó ń tábìlà àfihàn rí wa

Jésù táwọn táwọn èèyàn ń gbòòrò kó wọ́n ń ṣe wèrè ń lọ. Ẹ̀wọ́n èso ọ̀ka ọ̀tàrà. Ọlọ́run wá níbi olóró, ọmọ náà bẹ̀rẹ̀ ọlọ́run ọmọ àdúrà rẹ̀. Ọlọ́run ọmọ àti pípọ̀. Ká máa wọ fi ṣe àwọn aburú kan dànù. Ó sì fi lè rí ààyè ayé rẹ̀. Torí pé bá dé ọ̀. ṣe Kúránà gbọ́tàn àkárún náà. Àkárún náà wọ́n tí wọ́n ń ṣètò tí wọ́n bá ń mọ bẹ́wà sí dáadáa ni. Nínú àwọn ìtàn tó àríkà. Kárún náà kọ́lá nínú àti ọmọ fún Musa pé àní rẹ̀ mú ká pa bẹ̀ lọ́wọ́ kọ́ lọ́wọ́ kó ká lè máa gbó tì ọ́. Ká lè máa náwó tẹ́sì. Àdéhùn Musa bẹ̀ lọ́wọ́ san owó dé. Títà káàrin ní Amúdá àrẹ́gbẹ̀rẹ̀ Ọ̀rẹ́ rẹ̀, ó wá lọ pílánì bóun ti fún Júpítà níbi ọ̀rọ̀ òun gan kó sì máa lo kọ́mà tẹ̀lé àlẹ́ ìlú bá ti lẹ́kọ̀ọ́ fẹ́ kọ́mà tẹ̀lé lẹ́kọ̀ọ́ fẹ́ ẹnu tó padà wá kàn ládàá o. torí ìdí eléyìí wọn náà tí wọn náà ń bẹ lọ tó o bí a ẹ àfà ìlà àbẹ̀lẹ̀ ọlọ́run àbẹ̀lẹ̀ ọ̀bẹ̀lẹ̀ ọ̀lọ́tọ̀ ọlọ́run olówó ọlọ́run gbàdúrà rẹ ọlọ́run gbàdúrà rẹ ọlọ́run gbàdúrà rẹ torí pé kí ni ara gbígbàdúrà rẹ òun náà láì fi owó nǹkan ọpọlọ ọ̀fẹ́ kọjá ní àjẹ́ náà èló sì ní tọ́fẹ́ ní láyé láti gẹ́nà wà bọ́mọ lọ ọdún lè rẹ́ bìlú kó o gbádùn owó lọ́gbọ́n ọdún láyé tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ tó sọ láyé ọwọ́ mọ̀ pé síbì kan mẹ́tí ń jáyé ọ̀rẹ́bìnrin jẹ́ káàmù rẹ̀ ló ti kú mú àti láti jẹ́ ti kú ní àrìkà àwọn òtí ìdè orí ìdílé ìjọba àrẹ́bìnrin wa mú sáà ó bẹ̀rẹ̀ wọn sọ tí ń pẹ́ ọlọ́run ní mẹ́ta fún ọ̀nbẹ́bì um, ilẹ̀ bá sí rọ sínú táàlẹ́bì bá tún sọ ní pé ìrọ̀rọ̀ ọmọ wa orí wa ju wá lọ ọlọ́ni kọ́dí ó títà lóòlákà ya mọ́ta ìrẹ́ mọ́ta òdo tó béèrè a fún ọ báyìí náà a ti ọ̀la ọ̀hà pọ̀ ọ̀la ọ̀nẹ́bì ọbẹ̀ náà ọlọ́run mo ti gbà á ọlọ́ni wàrà kọ́nìmọ̀ náà ń náà lè ta àmọ́ ọgọ́ta ní kúkúrọ́ èéṣe àá nígbà tí ta ọlọ rẹ bẹ́ẹ̀ náà rí nígbà tí gbàdúrà rẹ nígbà tí ògbó òsì ẹ̀ lẹ́nu oṣù tí màbó ti sọ̀rọ̀ pa ò tí màbó ti béèrè nǹkan pa ẹ̀kọ́ ilé rẹ̀ àwa níbi tó wọnú ọlọ́wà fẹ́ sọ ìtàn iná tọ́mọ̀ ti jẹ́ fún nígbà tí ti jọ. gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìwọ náà tọ́ wọ́n bẹ̀rẹ̀ sí káwọn ọlọ́run òjì ẹ̀ka báyà èyí tó náà ti ṣe fún ọ náà sọ àìmọye aburú tó ti kọjá mẹ́ lọ́nà òjì ká burú sí ọ yóò fi ẹ̀gbọ́n gbà wọn. kí ni ọ̀gbọ́n? àmọ́ ìbàdàn mi yóò ti dúró níbi sóòfù nígbà tá a fi ń lo sóòfù. kí ló ń bẹ́ ńbẹ̀ tí ó bẹ ìkànṣẹ́ mẹ́ta náà O sì fà á lulẹ̀ nígbà yóò bí iná lọ́tọ̀ òsì ní sọmọ. ìgbà wọn lọ sí gàgà àwọn ọ̀sán ní ẹ̀jẹ̀ Àmọ́ ìgbà tó wọ̀ ní ìdílé wọn ló ń bẹ́ ìjọba kékeré. Tẹ́wọ̀ kọ́ wọn tí ò sì jó ẹ̀kọ́ ní ṣe ẹ̀ ti gbé lẹ́ẹ̀ka fi náà ni. Tí wọ́n lọ fọ́ ààrẹ náà, wọ́n lọ bẹ náà wọ̀. Wọ́n wọ́n bá wájú àgbàlagbà, ló bọ́ lórí lẹ́yìn sóbi ẹ̀. Àgbàlagbà náà ló bọ́ lórí lẹ́yìn jọ́nà lọ kárátá. Àmọ́ iye bí wọ́n ti dúró. bá ti kọjá ń tọ́lọ̀ ṣe là ọ́ ọba jẹ́ fún bàtà wa gbọ́ sẹ́nìtì lè sọ ọmọ ọwọ́ àrí pé sì ní lè sọ aláìmoore ni ọ aláìmoore ni ọ ìyẹn ló bá rẹ̀ pé bí ọmọkùnrin yóò tó à bí ọmọkùnrin yóò tó à ìyẹn gbọ́dọ̀ dé ọmọkùnrin yóò àgbógbó kẹlẹ̀ ẹ gbọ́dọ̀ wá sí èyí ọmọ gbọ́dọ̀ dé di ọmọkùnrin tó mọ́ bóńdè ọmọ gbọ́dọ̀ dé apá ọmọkùnrin tó mọ́ bá àwọn àdúrà yìí ṣe pàtàkì káwọn ọmọ ti bẹ̀ lọ. lẹ́yìn ìgbà tó wá sọ ẹ̀gbọ́n lẹ́nu láti gbàdúrà rẹ̀ nígbà tí gbàdúrà rẹ̀ náà rí nígbà tó ti ṣe kẹ́nẹ̀ nígbà tí ọ̀gbìn òṣèlú ti mọ̀ nǹkan àti gbàdúrà rẹ̀ rí náà ní ìṣèṣẹ́ àwọn báyìí ká là ọ́ bẹ́ẹ̀ fìrà wọn náà gan náà ní pẹ̀lú ká ní kọ padà lójú tẹ́fún lè rí gbogbo wa náà padà káwọn ọ̀nà ti pé ọlọ́run ti là wá náà bí àwọn ìṣèṣẹ́ yà ó ká láti mọ́ rò pé náà béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run ò lè ṣe ó lè ṣe ọ̀wọ́ ẹ̀ ó lè ṣe àwa ni ká mọ́ bàtàn. nígbà bàbá ara ti pé àtúnṣe lọ́run orí táwọn ọ̀sẹ̀ ti ká mọ́ rò pé ọlọ́run ò lè gbàdúrà wa. ọ̀lọ́ ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àtọ̀ sọ́mbà àwọn olùmọ̀ ẹ̀sìn ló tọ́ka sí nítorí kó kàdí mọ̀ wáyé àbáwá tí kàjíà ó kọ́ mo ń gbọ́ bí àwọn ìfẹ́jọ́ kan wọ́n ní àwọn èèyàn wà pé èsì nínú kẹta rẹ tí wọ́n bí tí sọ́ọ́rẹ́ ìgbìyàn bọ́ bá ń bẹ náà yóò mọ̀ wọ́n rán létí àwọn ẹ̀jẹ̀ tó ti ṣe kà ọlọ́run lè gbàdúrà rẹ̀ ọ̀rọ̀ tí bọ́ọ̀lù jùlá yìí ṣùgbọ́ ọkàn bẹ wọ́n dìde lẹ̀ wọ́n bẹ́ẹ̀ ti sọ́ọ́rẹ́ ìgbìyàn kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ lò ẹ̀rọ máa àti ẹ̀há nígbàdúrà yẹn torí ẹ̀ṣẹ̀ ìtàrí ọlọ́run nígbàdúrà yẹn ojú ẹ̀ṣẹ̀ fún tuntun lọ́rọ̀ ọlọ́run ni mo kọ́ mo ti dá. ìwé ìgbà náà ń kárùn-ún pẹ́lú lọ. wọ́n ní ìrẹsẹ̀ ìtọ́nù fọ́kọ́rú jáde kó láàrin àwọn mọ̀lẹ́kà. látòní lọ mẹ́ta rọ̀ jù ti bẹ́ẹ̀ ní èsì látòní lọ. lóní bẹ́ẹ̀ ni ìgbésà ìrọ̀lọ́ pàǹdírí ńlá ẹ̀mí ìwà àdó ìrìnà rẹ̀ bẹ́ẹ̀ ìrọ̀lọ́ ẹ̀jẹ̀ kí ìmọ̀ bẹ̀ láyé títí títí káyé ò parẹ́. Ìjọba ìbẹ̀rẹ̀ àìbẹ̀rẹ̀ rárá yìí. Káyé òsì ti parẹ́ ọmọ ìbẹ̀rẹ̀ náà yìí. Bọ́ọ̀nù ọ̀bẹ náà ń sọ náà yìí. Àwọn náà ti gbàdúrà rẹ̀. Àwọn náà tó gbàdúrà ṣètọ́nì. Ṣètọ́nì bó ti dẹ́rù gbàǹjọ́ náà tó ọlọ́run tó gbàdúrà rẹ̀. Ìjọba ìwọ wá ṣe. Ìjọba ìwọ náà ní gbàdúrà rẹ̀. Àwọn náà máa bẹ̀rẹ̀ òní. Ṣùgbọ́n ká ìgbàtọ́rọ̀ àforíṣi kò ní ṣe wá. Kò sì má ṣe má. Èsì máa fẹ́ dìkọ́rẹ́jì yàn. Yọ̀wọ̀ wá gbé àwọn páàsì rẹ̀ kó o ti fẹ́ yọmọ wá ju wá bọ̀ láti lè dìkọ́rẹ́ gèrè pẹ́ lọ wọ̀ọ̀wọ̀ òwú ọ̀nà bẹ̀ lọ wájú àwọn àbúrò ti lẹ́yìn. torí ìdí eléyìí jama ẹgbẹ́ àwọn abẹ́lẹ̀ ọlọ́wọ́ gbàdúrà abẹ́lẹ̀ wọn tààlà náà bíi àwùjọ kọ́lọ́ kó mi ò gbàdúrà dáadáa fẹ́ni kọ́kọ́ wa. àtàwátàwí àtàwátàwí على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته Thank you.